ǹjẹ́ ti gbọ́ rí kí ọkùnrin ọ̀rẹ́ méjì tẹ ìyàwó kan ṣoṣo àfàìmọ̀ kan má ṣe pé ìbọn àtọ̀dá ni wọ́n á fi yanjú rẹ̀ o sinimá yẹn rèé ta ni ọkọ mi lákọ́lé rẹ̀. àwa mẹ́tẹ̀ẹ̀ta ìwọ ohun àtẹni àjọ agree wípé tó bá máa lóyún fún wa a máa jọ plan ẹ̀yìn. could you please shut up bá gbọ́ ẹ right ó bí pé kí n fẹ́ ìwọ àtọ̀rẹ́ ẹ̀. ta ni ọkọ mi sinimá ńlá lélẹ́yìn lóòótọ́ mo gbà àrà ńlá ni kò wáyé rí kò ṣẹlẹ̀ rí ọ̀rẹ́kùnrin méjì ń sọkọ ìyàwó kan ṣoṣo ẹgbẹ́ irú ìfẹ́ wo lè yí ó ti gbé kí n gbégbà kí n gbàṣẹ kí n ṣe jẹ kí n jẹ eré gele tó deadly ibi tí géèmù yìí máa parí sí òde rọpò ikú ni wọ́n fi ń ṣeré wọn àtàyè yanjú ẹ̀ ó yá àt mẹ́ta ni wọ́n fi ń léra wọn kiri. ẹlẹ́mìí ló last. eléyìí gangan ni wọ́n ń pè ní no retreat no surrender to love and to let die ni. ó lè ju suspect inú ẹ̀ yí bóbó. sinimá titun ta ni ọkọ mi. bẹ́ẹ̀ni àmùgún tọ̀nà mímí right ló produce yẹ. máyọ̀wá wòlú má tẹ́ má tẹ́s ló direct yẹ. starring ibrahim tata joseph mahmood mariam ògúntọ̀nà mímí right fikayomi abẹ́bí abibat jinaj jumoke george aina gold olúwakẹ́mi michael tẹ́niọlá ògúntọ̀nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun yìí ta ni ọkọ mi subtitled in english ọdún tó bá ṣe jù èmi àti agbọmọdé lọ hospital nísinsìnyí wọn á yọ nǹkan ẹ fún ẹ ní stage tó mi ní kan stage tó wà. nọ́mbà iye ọkọ̀ tó ti gbé ẹ wálé lọ́sẹ̀ yìí òní mo bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn àti yago tí wọ́n wá ń jẹ àti yago tó ń gbé ẹ.